ok lánàá tó tó kú ànábì fún àsọ̀rọ̀ tí ń bọ̀ yìí òní ọkùnrin ẹ̀fọ́gbì ẹ̀fọ́gbò ìwọ ọmọdé kékeré ìbí yìí báyìí sọ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ọba sọ wọ̀ náà sọ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ọba sọ àwọn olùmọ̀ọ́nì ti máa rẹ̀ pa òfin ọlọ́ọ̀ ọba má tọ́ ọba pa òfin ọlọ́ọ̀ ọba má ọlọ́ọ̀ ọba sọ ẹ̀fọ́gbì ẹ̀fọ́gbì ẹ̀fọ́gbì sọ́ọ̀lọ́ wàá máa bọ́ọ̀lù ní wájúwájú ọlọ́wọ́ máa ti àbàdà rẹ ọlọ́wọ́ máa ti olùdarí rẹ gbogbo gbàjẹ́ bá ti pa òfin ọlọ́wọ́ bá má ọlọ́wọ́ bò ní mọ nígbà tí ara tù nígbà tó mọ nígbà tí ara tù ọlọ́run ọba ọmọ ọ nígbà sọ̀rọ̀ ọmọ ní kékeré pátápátá ànábì bá sọ̀rọ̀ ńláńlá yìí àwọn àgbàlagbà pátápátá ọmọ dáadáa bí ọmọ ní kékeré yìí sọ̀rọ̀ ní. ẹ̀rí pé lójú èèyàn mélòó ló ń sọ òfin ọlọ́run bá nù wá wọ́n kéré púpọ̀ gbogbo tó takò tọ́lọ́ lẹ́rìí náà yẹn pọ̀ mẹ́ gbogbo tó bá ní pẹ̀lú tọ́lọ́ ẹ̀mí rí ẹ̀fẹ̀ ẹ̀yìn mélòó lẹ́sà tó bá ní kó fi sàpèjúwe lẹ́bìnrin adúlọ yìí ni ẹ̀wà nílé tó ń gbé lásán gọ́mẹ̀ntì ti sọ tó wà. ìbẹ̀rẹ̀ náà láti ti sáwọ́ àdìsẹ́nà. nígbà tá a bá sáwọ́ yìí sẹ́ mọ́lọ́ egbogbo olówó náà ní ti ológun náà wọ́n tó parí sí. yorùbá bá tá a máa yẹn ẹ máa sáàtò yẹn kọ́ bàjẹ́ kọ́ mọ́ ọkọ̀ kọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ ọkẹ́ nígbà tó lé kọ́ ilé ìdáná ọdún lọ ebi ní babaláwo náà ẹ mọ náà láti kò dára pì kọ́lọ̀ ọba náà lè bá àwọn ọmọ yìí láti kò sòrò. nígbà tí ẹ lówó ẹ máa fẹ́ gbọ́rọ̀ lọ nígbà tí ara náà yìí ẹ máa fẹ́ gbọ́rọ̀ lọ. àwọn ẹni tó wà nípò gíga gíga gíga gíga tí wọ́n máa fẹ́ gbọ́rọ̀ lọ ebi tẹ bá ti rólùmọ̀ nípa ẹ̀sìn Islam ibẹ̀ ti fa dúró ẹ̀ ti fa dúró ẹnìkan wà lọ́fíìsì rẹ̀ ọ̀ adọ́gà ńlá ní ilé wọn sọ pé nìkan ọkọ̀ sákàdá ti gbé òun rẹ̀ wọn kọ kẹkẹdà yẹn wọn ń bi sẹkẹtiri rẹ nínú ìpè bó lẹni náà ni ó là bá ní tóró wíláwà ní wà ní. so ọwọ́n fi five hundred sí lágbèlò wọ́n ní kí wọ́n fún kó wọn ò fún wọn lásìkò tó wọn fi wò tí wọ́n ti mọ àwọn àfáàní kan bàrà ìjọba ti lọ síbi kan wá gba fún agbàdàrà àpamọ́ àwọn àfáàní sòdì wọn máa ti bàrà. alùpùpù ẹ̀fọ́ lọ́kùn wọn ṣe bẹ́ẹ̀ lọ́yẹ̀. ọwọ́ ẹni lóò ọ̀fẹ́ náà bá kankan pé kí ọmọ pé àwọn olùmọ̀ yàtọ̀ tó lù ọ̀sán àwọn tó wà tó ẹgbẹ́ five bara náà là ń bá là ń bá ká lóko kékeré ní. kágbá tó rí o tó ń dá iná lọ́sí ti ná púpọ̀ ń jẹ sí ọ̀rẹ́ ńlá kékeré. ọyọ wa fọ ọbẹ bọ ọsọdodo ọ̀rọ̀ tó fi sórí ilé láyé lọ sí yàmẹ ní. ní bá tó kó náà méjì náà tó fi jẹ lọ́yọ̀ kọ́ wá tó fi máa wúra rẹ̀. olóyè kọ́ bọ̀ òun gẹ́gẹ́ bí ní alẹ́ lọ́sí yàmẹ. wọ́n sọ pé ẹjọ́ bí ẹni tí wà á kàkà nínú àwọn tó nínú àwọn ẹni tí wà lọ náà wọn tó ní kò. gẹ́gẹ́ bí ẹ̀bí àbá àtúnṣe bàjá rẹ̀ lè jẹ́ ẹnu ọ̀nà gọ́ọ̀nà ẹnu ọ̀nà kọmíṣánná ẹnu ọ̀nà kíníkà àwọn àbá àbúni yẹn. gọ́ọ̀nà olódà chairman olódà kọmíṣánná olódà mínísítà olódà ẹni tí ń pààrọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀ nítorí pé tọ́ba lọ́dọ̀ kí ni wọ́n ti wọ̀ ọ́ wọn ga ẹdẹ mọ lọ báyìí àtọwọ abáyìí èwo lọrọ ọrùn sòdodo fún yàn ṣe ọwọ abáyìí lọrọ ọrùn sòdodo fún yàn àbí mọ lọ bá ọwọ abáyìí lọrọ ọrùn sòdodo lọba lọba ahọ́n àlẹ́ ọmọ àmọ́ òní máa bó ti bẹ̀rẹ̀ àmọ́ tó ń bá wa bọ̀ ọlájẹ́ ìgbàgbọ́dọ̀ torí ẹ̀ ẹ̀dẹ́ká kì í sáà ní ẹ̀ pípé kámọ ọlọ́ọ̀ lásìkò dára tù wá kọlọ́wọ́n mọ́ bá dáwà dára wa lásìkò sòro. ọwọ́ lọ tàkà sórí oníṣòro fún ọ láì tó bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ta ní báyìí lọ wà. ọkàn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yìí lẹ̀. àmọ́ wà láyé tí ọmọ àti kò sí ló fi gbà kan ló fi gbà kan sọ̀rọ̀ ló fi gbà kan rọrùn ló fi gbà kan má rọrùn. àìjẹ́ bẹ́ẹ̀ adépa ti wà lẹ́nà tí ọba ní sọ̀rọ̀ jọ adépa ti wà lẹ́nà tí ọba ti ní ìtẹ̀ jọ adépa inú lẹ́nà la wà ní látàrí. kò sẹ́ni kan tí ó lè lò títí yọ padà tẹ̀ ẹ́ kò sí lé kò sí títítítítí fọ́mọ kan jọ lọ kànáà mọ́ ọlọ́ọ̀ lásìkò náírà tó ọ̀ kọ́lọ̀ wọn bó lè bá a mọ́ lásìkò tí ó ṣòro kọ́ wàhálà anamá ọsọ́ọ́bẹ̀tẹ̀ lẹ́nu yẹ kó lè yọ kó lè ẹsẹ̀ lọ́wọ́ máa dájú o ọmọdé kékeré lànà lè fa sọ̀rọ̀ yìí o kẹ́lẹ́ ọgbà náà fi tiri náà fà ábà láti kí ìdí lórí ìmánì lọ́wọ́ máa dájú pé gbogbo ńgbóhùn tó bá ti ọ́ kò sáfà ó lè fi ọ́ dàbí rẹ̀ nínú tó ti ọ́. lẹ́sìn àárẹ̀ rẹ̀ àìsí sí ọ dúkìá rẹ sọnù ìjàmbá sí ọ. Bí n bá wọ kó sàn ń tan rẹ̀ jẹ iná lọ́wọ́. Kọ́dà yóò ti lọ, yóò ti dé yóò tún padà. Ìwọ́ ti fẹ́ ẹ̀. Ìjọba ni ẹni tó sọ ní ipò wọn lọ máa, mi lè máa lọ bẹ́ẹ̀ ikú agbé mi ẹ̀. Ọ̀wọ̀ kan náà. tó so kò sínú pé bóyá ọ̀gbẹ́ni kẹta ń lé wa orogún ya fi lé lé mi láàárọ̀ yìí orogún ya rẹ̀ àpọ́ọ̀lì ti tu wájú. wọ́n máa akọ́ àti àgbà lẹ́mẹ̀ẹ́ pé lé omi ibẹ̀ nítorí tàtí rẹ̀ tí ọ̀sẹ̀ lẹ̀ tí ọ ọlọ́wọ́ àpò àpọ́ọ̀lì tó yọ ọ̀sẹ̀ lẹ̀ àpọ́ọ̀lọ́ bá kọ́ pé ọ̀sẹ̀ lẹ̀ ọ̀gbọ́n èèyàn ọ̀gbọ́n tó kẹ́ dàrá torí ẹ̀ tọ́lọ̀ wọn bọ̀ bá kọ́ pé ọ̀sẹ̀ ọkọ̀ yẹn ti inú rẹ̀ ló ti wà. dírẹ́bà ti kíkì ọkọ̀ máa lọ. ẹnì kan kẹ́kọ̀ọ́ yọ ọ́ yà ẹ ti àgbẹ̀ ẹ ló fún ẹgbẹ́ fún ọbí tẹ́ lọ mo ti ẹni mú wọ̀. ń bọ̀ lọ wá wà báyìí mo ti wà ní ìsọlọ báyìí èyí ti wà ní ìṣẹ́gbà. a ẹ rí báyìí lọ wọ́n máa ní àwọn òdìdá ó padà káwọn bá ti gbowó àwọn bá ti dàgbọ́ yà ti kò tiẹ̀ mẹ́lò ní ìdìbò bàbá kọ́kàtì ọkọ̀ tí ìdí sábà mọ́ wọ́n bá lọ́kọ̀ ẹ̀ tọ́ǹbù lẹ́nu ẹ̀ dá ẹni kò yí inú rẹ̀ tọ́lọ̀ ń kọ́ yóò fi ọ̀dọ̀ ọlọ́wọ́ ọkọ ní náà ní ẹbí ló burọ́ òun ẹ̀ tọ́lọ̀ ń

kò sóògùn kan tó lè gba ni lọ́wọ́ kádàrà torí tó bá wà ní ọyẹ káwọn olóògùn ọmọ kù àwọn yẹn káwọn kù ẹ̀rí ká yorùbá dà mọ àwọn mọ àwọn ọmọ kó àwọn parọ́ ní irọ́ lásán wọn bá ká ẹgbẹ́ sọ́kọ̀ ó ní ikú pàbàbàlà o bẹ́ẹ̀ ni tí ò lè fà á ọkọ̀ ní tí bí ẹni tí ò lè fi òye bí ẹni tí ọtún mọ̀ sí kó ní ìkùnlé fà á lẹ̀ ẹ̀ẹ́ àwọn náà ti wà fún rọ́ọ̀lù àwọn pa á oògùn rú ẹni bàbá náà ọjọ́ tó sọ pé ìfọ̀ òun kọ́rí o àbúrò ọmọ tẹ̀fẹ̀ tí pé kọ́ kọ́rí. ó túmọ̀ sí pé ọlọ́ọ̀ni ìlànà ọlọ́ọ̀ni ìtọ́jú ọlọ́ọ̀ni ìgbàgbà ìtọ́lọ́ọ̀bá ni kò ní sí ọ wàlọ́ọ̀ni kò sí bó ti lè sí ọ ìtọ́lọ́ọ̀bá ti kó yóò sí ọ kò sí bí ò ti lè sí ọ kọ́lá mi lè kọ́ alẹ́ kọ́ sọlá mi ní ẹ ọlọ́run máa fi là yín lọ́mọ fi sọ́yìn ní gbogbo aburú bí àrùn ìgbẹ́lẹ́ láti lẹ́yìn ta láti fi ṣẹ̀rẹ̀ máa kọ̀ ànábì tí a bá kọ̀ kalẹ̀ sí ìta kákó tẹ̀ káti pé mọ́tò ẹ̀ tíráàbù ah, tọ́ǹpọ̀ mi jẹ́ ní tọ́ǹbì ah, ah, yàwó àkọ́kọ́ jẹ́ mi yàtí àti ẹ̀ bá ti lè sọ kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́ tẹ́ láì tọ́ báyìí tẹ́lẹ̀ àrùn ìgbẹ́lẹ́ láti lẹ́yìn ta láti fi ṣẹ̀rẹ̀ máa kọ̀ ànábì tọ́ ọlọ́run wa pé nǹkan sí tàbí ní. tọ́kọ wa ṣe yín tẹ́lẹ̀ máa ń kí n fọ àwọn ní tó ti hàn wá kódà olùkọ́ wa tó ní àrùn náà ìta àwọn ń wò pé bẹ́ẹ̀ náà ní sèyàn bá wọ mọ́tò yàtọ̀ sáájú agbẹ́mọ̀ travel agbẹ́mọ̀ òlu làwọ̀ inú òlu lẹ́nu wa mọ́tò yẹn travel lọ sí kàtà wọ́n ti gbogbo àti bá ti ọlọ́ mọ́tò yẹn tó fẹ́ àwọn olùkẹ́lẹ́ mọ́tò yẹn tó mọ́tò sẹ́rì mọ́ kọ́lọ́ aburú òní ti ń jẹ́ ìjáde kó lu mọ́tò bẹ́ẹ̀ náà torí ẹ anabi ọsàn ọlọ àti أن الخلائق لو اجتمعوا على أن يعطوك شيئا لم يرد الله أن يعطيك لم يقدروا عليه ó ní anábìrin lọ́wọ́ màdájọ́ tí gbogbo ẹ̀dá pátá àtẹ̀yàn àtẹ̀yàn tábà péjọ láti fún ọ ní kankan tọ́lọ̀ wọ̀ pẹ̀rọ kóhùn fọ kó ní lè fọ ọ. subhanallah ẹ wo tírẹ́jì dáná ti fún wa wọ́n lè tó jẹ́ kọ́lọ̀ nìkan lẹ́sẹ̀ fún yín gbọ́dọ̀ rẹ̀. ẹni ẹrú àwọn èèyàn lórí tó ń wá sẹ́yìn rẹ̀ ẹlòmíì ó ti tẹ̀lé láti tàbí lójú ẹlòmíì lọ́mọ àròdọ́ rẹ̀ ló tún máa gbé ó tún wá dé ẹgbẹ́ tó bá tẹ lọ́ba rẹ̀ bẹ̀rẹ̀ fẹ́ gbé má ìyẹn rádaràda yọ ṣẹ́ máa yọ mí lẹ́nu yẹ ọ́ láti ṣáájú àti ẹ̀sìn gbà òun ò ní òun ò ti ní ti rádaràda tala àríbáwò náà tí ò ní máa ní ọwọ́ kó o ti present application ló ti tó àbùrọ̀ tó wá lọ sẹ́kẹ̀lẹ́ ilé olówó ni bàtà sálíkà jáde ọyẹ kí wọn náà kó fúnra rẹ tí gbogbo ayé bá kó jọ fún àwọn fẹẹ fún ẹ ní kankan tọlọ wọn bò fẹẹ fún ọ ẹ dákúta ní ọgbà sẹni tó lè fún. àlejò tó sọ ó ní bí gbogbo wọn bá tó ẹgbẹ́ jọ láti gbà kankan kó lọ́dọ̀ rẹ tọlọ wọn bò fẹẹ fà kó tó láti gbà gbogbo tírẹ́nì yìí kò sí fọmọ Yorùbá jàmá tírẹ́nì wọn yóò sí fọmọ Yorùbá ìdí nìyẹn tó jẹ́ pé Yorùbá lọ tí òbí fojú sí wọn sọ́dọ̀ lọ ọ̀dọ̀ èèyàn wọn máa fojú sí èèyàn wọn máa bẹ̀rẹ̀ ẹnì àwọn gbàgbọ́ ní yorùbá lẹsẹ gbígbé ń bẹnu àwọn èèyàn tó lè fa ìdáta àwọn àwọn akọ́dà tó ti kọ́lọ̀ wọ́n fẹ́ fa ìdáta yorùbá gbàgbọ́ bẹ́ẹ̀ àbí kí láti láti kí láti lóso kí láti ní ayé ẹnì yorùbá gbàgbọ́ ayé káyé mọ́mọ́ fún wa ọmọ mi yàn wá ojúbà ayé o ojúbà àlùyàtà kí ni yorùbá ń bá ká ayé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé àwa wa àmàdìdá ayé náà ń gbé àbẹ́ ìgbàdìdí ń bẹ fún aládìrẹ́sì ilẹ̀ yorùbá ti pẹ̀lú ayé wa kò sí ayé tómi ilẹ̀ yorùbá yìí náà ni àwọn náà ló ń bẹ fúwọ́ sẹ́dúdú ká máa lé parẹ́ ara wọn ti bàtà ara wọn jẹ yorùbá gba àrẹ haúsá ní àjẹwọ̀n nípa yorùbá rẹ̀ yíbò àjẹyọ̀ yóò nípa yíbò yorùbá náà wọ́n pa yorùbá ọ̀pọ̀lọpọ̀ kán ẹni wọn lè fẹ asọ̀rọ̀ asọ̀rọ̀ lánàá ọmọ kú lónìí àjẹpí lánàá ọmọ kú lónìí ẹ ta ìfà pé yorùbá náà tora àwọn ọmọ yìí máa ń nìkẹta bí kò wọ́n máa ń bà mí lẹ́rù nípa láì fún bá wọn lórí ẹ̀ sí àwọn yorùbá ń bọ̀ láti inú ìṣẹ̀bọ sọ́lọ̀ ìgbà tó mùsùlùmí táwọn ò tí ì ní ẹbọ yẹn sílẹ̀ jẹ́ orí ni ẹ̀sùn yẹn náà wà tí lè mọ́mù ti làbí àná. lè mọ́mù tó tún máa dẹ́rù náà yìí kọ́ ọmọ kan kọ́ lu yà. èyí wọ́n gẹ́gẹ́ bí ta táwọn tó ti bá kọ́ lu ẹ̀ wá tó lu òtó rẹ̀ ọ̀gọ̀gọ̀ ìpínlẹ̀ òkè lọ pẹ̀rẹ̀. ní Yorùbá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò máa fògùn kókò mára wọn ẹni tí wọn ní kòkò mọ́nà kàkà kó tó tọ́ lọ́rùn olóòtú máa lọ wá nǹkan tó ti lérí o ti sọ pé kí ni o ẹ lẹ́mi náà máa jẹ kó mọ wà lóbi bó gbọ́dọ̀ mi náà ti lérí lérí o. ẹ wo tírénì sáná ti fa wọn fà á sọlá láti kékeré yé ti rọ́bìsì o bá máa sọ bí láti kékeré ni màlẹ́ ti rẹ̀ lásán. a sọ báwo àwọn èsì ti màlẹ́ mùsùlùmí làwọn.

ẹran wọn kéékèèké àwọn ọmọ pẹrẹsẹ pẹrẹsẹ nítorí pé àwùjọ ń bá àwọn èèyàn jẹ kọjá ti sọ wọn máa mú ẹtì àwọn èèyàn kan tí ò wúlò àwọn èèyàn rádaràdà lówùú ẹtọ ìfọwọ wọn máa mú ẹtì wọn wá bọlẹ mọ wá ha lórí wàá bá fi wọn kún orí yín ẹ àtọ́dún méjì ti bẹ̀rẹ̀ sí kọrin ẹ àtọ́dún mẹ́fà ti bẹ̀rẹ̀ sí kọ ẹ dákòókò kí la fi ọ́fíìsì ẹ wọn kú ti ka ọmọ rẹ ọmọdún mẹ́ta ni ọdún ẹsẹ kọ kú ti kí ni abẹ fi kí ẹ ṣe òun kú ti òfò. ẹ̀yin náà ti máa tírì ní ọmọ ẹlẹ pápá àwọn obìnrin nǹkan ìyá láwọn kò náà nítorí pé ẹni tó mọ nǹkan lọ òun gbọ́ ẹsẹ̀ ṣẹ̀kẹ́ kí làwọn obìnrin ó máa dọ̀ ẹ́ ọmọ wọn ó ti há gbogbo àwọn rẹ́kọ̀dù tó ti gbòòrò lọ́mọ bá wá tó kúrẹ́ àkẹ́kẹ́ lórí ara wọn yọmọ wa kọ ẹtí wọn bá ti fi ní kan tí mi bàa mú kí ní kan á ti fi ní kan á bàa mú ṣe rọ́ọ̀bù inú yìí wọn máa mú hmm, dálẹ̀ dálẹ̀ dálẹ̀ ti òfò àbúkọ ẹni gbowó lẹ ronú ibi tí a yẹ ọmọ owó ni ibi wọn kọ bójì lówó kí ló burú bẹ àníkàtà ti kàtẹ́ nà yóò ń bá kábàá tí yorùbá ń bá ká kódà náà tí yorùbá kà ọdún ìlàjà yìí ọlẹ́pẹ́ ẹ̀rí kan máa ń dáhùn àgbà ọ̀lẹ́ńtẹ̀lé àbá. ìpè ńgbà tí gbogbo nǹkan ti tán ewu ló kù ti tún ké. ìyá lẹ́nu tí yorùbá pé èèyàn tó owó lówó pa ṣèṣe pé ń bolè kù kẹ́lí ló ní owó ọ̀kẹ́ ẹ̀sìn kankan wọ́n ọ̀kẹ́ ẹ̀sìn kankan. ṣé bá ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn gbábẹ́ náà làwọn ọ̀kẹ́ ẹ̀sìn kankan irọ́ náà gbogbo dírámà ṣé bá ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ báyìí láàrin haúsá. ẹ̀ka ìṣẹ́ ìṣẹ́ ti lè tọ́ abẹ́fẹ́ ti lè rálẹ̀ ǹjẹ́ yàrá máa jẹ náà sàrà yìí náà sàrà yìí tírénì dáhùn sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ ti fáwọn èlò yìí ìmáàdì wàláhì tó bá gbàdá bí ọba sọ̀rọ̀ mi gba ìmáàdì gba dédé lọ ó tó káwọn olùgbọ́ lọ. ó ń bú ìyá láyà àní tọ́lọ̀ ọba kọ̀ ọ̀tẹ́ tó lè kọ́ nítorí ọba ti kọ̀ ọ́ yẹ́nì kẹ́kẹ́ tó lè gbà kó lọ́wọ́ rẹ̀. ìmáàdì bá fẹ́ fún yorùbá òfin lọ́lẹ́ ológun wàláhì wọn mọ̀ kò sẹ́ni tó lè dín náà rẹ̀ nítorí wọn bá ti lè fún ọ kò sẹ́ni tó lè fún ọ. wọ́n bá ti mọ bẹ́ẹ̀ kí wàhálà ẹni kí wọ́n lè tún gbogbo máa ń má èsì lè máa lọ wá nǹkan lọ́sẹ̀ ní kọ́ni nítorí wọn bá lọ ya ó ń bọ́yọ̀ fún mi. tí o bá ti fẹ́ fún mi kò sẹ́ni tó lè fún mi. bẹ́ẹ̀ làwọn ẹni tó ń tẹ̀lé àwọn sàhábà فإذا سألت فسل الله anabi tọba bẹ tọrọ lọ́dọ̀ kọ máa tọrọ lọ́dọ̀ rẹ̀ ọsirẹni kìkì yìí ọlọ́run ni kọ máa tọrọ lọ́dọ̀ rẹ̀ awọ lẹnu ní káfíń àfi ọlọ ẹyin kọ gánà tìmọ ya dáńdá ya ẹgbẹ ní ẹka ẹ dáhùn ṣé ẹ ẹ akéde gbàdúrà tó ẹjọ́ kó tó bá yà á ẹ ẹ yàrá ọkọ ya ayé. سدد فيه عدد فيه وعاد فيه فتن فيه دفع طبعا أنا نبيل في الوعي أتوقع الله ما الوعي ọlọ́lọ́ ma dúró tíra yẹn fà wọlé wá báwò yẹn náà dàbí ọlọ́mọ nàìjíríà pẹ̀lọ́kọ abájọ òsínbòmí nàìjíríà náà wọ́n mọ̀ ọ́ tún ọ̀họ́ ló mú ọfẹ́ yìí lẹ gbọ́ lọ́wọ́ ọlọ́run lẹ́sẹ̀ wàhálà ló ti máa gbé tàbí ìdá àbúrò. Àgàdá ọ̀rá tó díẹ̀ díẹ̀ yìí náà ṣírùkù pọ̀ mẹ́. Ó lè tó kù láti alẹ́ àárọ̀ wọ́n á sọ máa fa kìnnìkan. Nígbà tí ìgbè máa lù yọ máa ma yọ máa bá ó lè máa gba akẹ́kọ̀ọ́dìrò akẹ́kọ̀ọ́dìrò akẹ́kọ̀ọ́dìrò akẹ́kọ̀ọ́dìrò. Nígbà tí akẹ́kọ̀ọ́dìrò bá wá yọ yọ wá bẹ̀rẹ̀ èyí ẹbí ti kọ àbọ̀lọ̀ ẹ jẹ́ ká máa rẹ́ sí gbogbo gbà gbogbo kòtà bá wà kálọ́ mọ́ àwọn àgbẹ̀ Allah ok wọ́n fẹ́ kó tí ń dìbò yìí tí kò mí kálọ́ lè fẹ́ mi kí á lọ àlá lórí ipa akẹ́kọ̀ọ́ tí ẹ̀rọ ìdílé àdáda rẹ̀ ẹ̀rọ ìdílé àdáda rẹ̀ lọ́wọ́ Yorùbá yìí ìwà náà kan tó jọ sátẹ́sáńdì kan báyà wọ́n ń ṣe ìgbòrí kan bí yúnífọ́ọ̀mù wọ́n ń wẹ̀wù kan bí yúnífọ́ọ̀mù kí làwọn náà fẹ́ wọ́n fẹ́ kí pòtíṣà wọn kó tẹ́jì dáadáa náà pọ̀ bídí àdúgbò lè ṣe. àpò aláwọ̀ aláwùjọ Yorùbá gan bá wàhálà pọ̀ láwùjọ Yorùbá àwọn ẹlòmíì ẹni táwọn fún wa ilé babaláwo wọn kárí fún wa sí lórí àwa ti gbàgbọ́ pé ẹ ní gbọ́wọ́ lókè kẹ tọrọ ní ọjọ́ lọ́dọọlọ kẹ ní apádà lóko bẹ́ẹ̀ làdé sàn náà sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́là sọ ẹnà rọ́pọ̀kọ̀ ayélujára yìí wọ́n yìí náà wọlé sáyé ẹ̀yìn ọ̀gá ẹ̀rẹ́bí àbúrò yẹ̀dẹ́ ثم يردهما صفرا ألا ọlọ́rẹ̀ ìlọlọ́wọ́ ọbẹ̀ yẹ̀dá yẹn ojú àwọn àti ọlọ́run kíkẹ́rú ọwọ́ sókè tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kọ́ wa táwọn ẹ̀ padà lóko kò lè ṣe ṣe láíláí ẹ ẹ wọ́n sọ̀rọ̀ ẹ wá dá padà lóko ẹ yẹ ṣe ẹ fẹ́ gbàgbà ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ nítorí dà wà láàmú ẹ sọ fún àìsàn àríkà ẹ mọ̀ bí wọ́n sọ tọ́ba tí wọ́n jáde àdúrà lọ nígbà nígbà tó ti sọ ó ní ẹ má ti ní àdúrà mọ́ra yín kí lẹ́sẹ̀ tí kẹ́ ẹ sọ pé mo ti kọ́ lọ́run láti lọ ìfọ̀jẹ́ mi. ẹ bá lẹ́nu mi yàtọ̀ lọ́kọ̀ tí máa gbàgbà ẹ̀rọ fi hàn wá sí ọ ẹni náà láyé. Abàfẹ́ tọrọ kankan yọ ọ̀kan lọ́wọ́ rẹ̀ ní ìsìn kó sì tóni ẹmu wa. Sẹ́sàn bó ni àbọ̀ ya? Sóògùn ni àbẹ̀tẹ̀. Ẹ̀yẹ́ náà ilé ẹ̀kọ́ àwọn òkú àwọn kìnìún ó kọ burúkú. Wọ́n ní sàn kó ọ̀ya ọ̀ya yàgò yàgò. ha àdúgbò fọlọ́ tontori ẹ̀ wọ́n ní ìlànà kí ha wá ká. ẹ wá ra àwọn mùsùlùmí àwọn màmá màmá nígbà tó máa gbé wá láti ṣe kí ó ibi wọn kọ adé lónìí wọn láti ṣe ibùdó àgbà ibùdó àgbà ṣe wà sí tó wà tọrọ tọrọ tọrọ bá ní lé. ẹ̀rọ pé mọ́mí ti wó ìdánmọ́kọ́ àwọn tó bá dé bí wọ́n ti ti sọ mọ́mí ní sọ ah, fún mi lẹ́ẹ̀kẹ́sì. wọ́n ní ìlà ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ yá gbogbo wa tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́dún kan kọ́ ọlọ́dọ̀ rẹ̀ wọ́n ti bá tó lè lọ gbogbo dábàdàbà tí mo ti mọ̀ pátá inú mi dùn kọ́ lọ́lẹ̀ ẹ̀rọ pé ìmánì ti tó ara lé ìlú òjò ìjọ yẹn. kàmá àwọn màmá màmá àwọn ti lọ sí tẹ̀lé àwọn màmá màmá ti lọ sórí òkè àdúgbò tó kò sórí òkè lẹ́kọ̀ọ́ mi gbogbo ẹ̀rìlẹ̀ náà ní ilẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ fókè lẹ́kọ̀ọ́. àbí mi kọ́ àtẹ fàgẹ́gẹ́ ti ẹ̀kọ́ lókè. àwọn màmá màmá ti lọ sókè. wọ́n ti lọ kọrin ògbó. ẹ bá ti bẹ́ẹ̀ ti lẹ̀ wọ́n ti ọ̀bọ̀rí dáadáa. àwọn olùgbàdà aṣèjú aṣèjú yà àwọn obìnrin mùsùlùmí bá lẹ́tí wọn máa gbà lágbàá láti ṣe ilẹ̀ tó dúlé láyé láláwọ̀ là tó dúlé àti rọ́ọ̀tì. ilé babaláwo ọgbà lọ láti ṣe alákàlà àtàlákàlà dákẹ́ dáadáa ara rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin alákàlà ti gbà mọ́kọ́ lọ́wọ́ bá adúgbò bọ́lá kékeré sí ẹlẹ́fẹ́ lẹ́sìn. tọ́ tẹ́lẹ̀ bá yẹ wá wá á rí i pé lẹ́yìn àgbà tí ìbá tó wọ̀ ọ̀gá tó lò fi àwọn ọ̀rẹ́lẹ̀ tó kọ́ máa lọ àgbà láti. yọ ọ̀rọ̀ tó kù tó kù gbogbo ń tọ́ ọ̀gbọ̀n ní gbogbo rẹ̀ tẹ̀lé àwọn ẹ̀kọ́ káàtì àtàlátì bá wọ́n ṣe gbàdá bá gàdá máa rẹ̀ lẹ́. a ọlọ́dẹ ti kú sí àwọn èèyàn àdúgbò ìbọn náà ń dínkù wọ̀lá ń dínkù ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti máa ń lọ dánilẹ́kọ̀ọ́ ní ẹ̀rí pé káàtà láti wá ti kú o. àlẹ́ ló mi náà mi dánilẹ́kọ̀ọ́ mi. ẹ máa kọ́ sí pé kàbá gbé ọ̀rọ̀ wa bá wọn yóò ti kú láàrin alátìláàtì yọ wá darapọ̀ máwọn dánilẹ́kọ̀ọ́ ibi ẹbí ẹbí pẹ̀lú ògbọlọ pẹ̀lú ògbọlọ Ọlọ́run bó gbọ́ gbàdúrà wọn. Àdébí ọ̀sán ọlọ́wà ni wọ́n lọ sí wọ́n yìí lẹ́sẹ̀ àyíká pẹ̀sẹ̀ ìrìlá tó ń bá wàrà lọ́wọ́ ọlọ́ta ló sọ wa ọ̀wọ́. Ẹ wà máa rí bí Yorùbá lẹ́wọ̀n. Wọ́n máa ń sọ̀sọ̀ kú sọ ẹlòmílẹ̀ tó sọ ibi ah, ah, àdúró báyìí tó wà yéésù ni wọn wá di ọlọ tábìlì wa sọ pé bàtí mi léèrè tí wọn léèrè ó lè dàrú mọlọ lójú ẹ ọmọ ẹni jẹ ọgbọ ẹwù adúrú méjì ti pọ̀ tó láyé ẹwù adúrú bíi bùkátà àkàtà ti yàtọ̀ síra wọn sẹni kò sí ẹni kan lọ nínú wájú ọlọ kò sí sí pàtàkì ọlọ́run táwa sọ pé ah, ọlọ́run rẹ jù. Eh, ọ́fíìsì rẹ̀ bízì kíni jẹ́ kíni èèyàn lọ́lọ́fíìsì ọ́fíìsì òfò ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kò sí gbà tó pé kí ọ̀tọ̀ lọ àìsàn lọ láì rí gbígbà gbà ọ̀kọ́ ọ̀rọ̀ gbogbo mọ̀tàrún ní ẹ̀sìn ìlọ́sùn olùwàlẹ́lá ni ẹ̀fẹ́ mi bá ń pè mí màá máa jẹ yìí àdéhùn lálẹ́ látọ̀dọ̀ ọba ńlá àti kìí àdéhùn nínú gbogbo tọ́lọ̀ sí fún wa ẹ̀rí tó ti fún wa tá a tọrọ lọ́kọ́ tó wọ́n ká ló gbé báyìí láti ayé rẹ̀ wọ́n yẹ̀ wò wọ́n sọ sínú gbogbo tí kálukú wa ní láyé lónìí tẹ̀ ń bá ń ta lọ́kọ̀ kejì ẹ̀rí tó tọ́lọ̀ sí fún yín tọrọ lọ́kọ́ tí ọba tó wá sí tẹ̀ tọrọ fún yín ìní ọ̀wá tòrò láti sí tẹ̀ tọrọ fún yín. Aha, ó lè ẹdí tí ìròyìn ọdá sọlọ àbẹ̀bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe sọ ọlọ́wọ́ àná àdéhùn ìkòlùsí ọlọ́wọ́ ọba sọ pé àdàrídìdà wọn ni àbèjì bíi ibi ìrò ẹrú mi sí mi ni mo wà ìyẹn ní kéwòn tẹ bá sọlọ lẹ́ẹ̀kan rí ẹ̀yin àrùn sọlọ ní ti pé màá láyé màá rọ́nà lọ tó bá dúró la òkè àmà ẹsẹ̀ má ti kí ọkàn yóò mì lórí ilé wọn lọ́wọ́ àti ọlá ẹ̀ ẹ̀ ní àlàyé ẹ̀ rọ́nà lọ láti àmà. àmì ìyẹn máa pé pé lówó àti ìdílówó lórí òkúkú yóò lọ rẹ ẹ dọ́gba ò ní lówó. torí pé èrò rẹ gbọ́dọ̀ kò ṣe kí ni ọ̀dà àti pé orí ńlá ni kí ẹ jẹ́ ká jẹ́ pé èrò wo ṣe kí ni ọ̀dà kọlọ̀ mọ̀ ń wá pẹ́kọ́ lọ́wọ́ kọ́lé fún mi. lágbàdá kọ́lé wọ́n sọ fún akọ́ ọlọ́wọ́ kọ́lé sí i amẹ́tọ́lá ọlọ́wọ́ kọ́lé sí i pẹ̀lú òkú ọlẹ́ olóòkú kọ́lé. ọlọ́wọ́ kọ́lé sẹ́mi náà wàhálà ìlú kọ́lé. adẹ́pẹ́ àwa là ń fira wa ìjẹ́ ìjẹ́ fira ìtúndọ́ta ìfẹ́ ẹ jẹ́ kí èrò wọ ọdà fọlọ. ìmọ̀ ìdí ìkọ̀jú ó ti lé tí ó dé ti kọ́. òní máa wàá torí mà pẹ̀lú àti ọlọ wàá ti adójú ara wọ́tá máa gbìyànjú ìfọ̀lá òdùn náà. Ada ìrìnà wọ́n ní àbẹ̀dì rí mọ́gbàgbé àdéhùn. Ọlọ́ni mọ̀ ń bẹ níbi ìlú ẹrú mi sí mi. Nǹkan bá rò sọ́lọ̀ iná ló rí gbà. Ọ̀dà ìgbẹ́jọ́ ọ̀rọ̀ Yorùbá náà tó ti bá tó ti mẹ́mẹ́. Wọ́n níbi tó bá bọ́ lọ́ọ̀ lọ́ọ̀bà àtúnṣe mẹ́mẹ́ ó bọ́ lọ́ọ̀ sí ìtẹ̀wọ́ nígbà tí èsì owó kò ti sáfù. ìtọ́sọ̀ ní pé ọlọ́run sọ ipe ibi ìlú ẹrú mi sí mi ìmọ̀ ọmọ ọ̀tẹ̀. ntọ́ bá rò kọ́lọ̀ lórí gbà. ẹ dákẹ́ ìdá máa ro dáadáa sọ̀lọ̀ pé ọlọ́run sì náà yóò tó sí. tọ́ ànábi wa ni wàá ní àmì àmì ọ̀sọ̀rọ̀ màá sọ̀rọ̀ ànábi ni lọ́ọ́ mọ̀ dájú o èèyàn ò lè jẹ́ tí ó borí láti dúró. Gbogbo bíborí láyé ìgbà pẹ̀lú sùúrù ni. Gbogbo àtọyọrí ìgbà pẹ̀lú sùúrù ni. Ìtọ́wọ́ lẹ̀ pa ọmọ ọkọ̀ bá ti sùúrù kó ní fìlì. Bọ́dà lẹ̀ bá ń tà ò lè lọ àlùyọ́ mẹ́ẹ̀ tọ́ bá ti sùúrù. Dísẹ́lọ̀ bá ń ṣe kò lè promotion ti fi tọ́ bá tọ́ bá ti sùúrù lílé ọkọ lọ bá wà ó lè rí gbádùn bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ti sùúrù bí àwọn lọ bá fẹ́ ẹ̀kọ́ ẹ̀ lè jẹ lọ́rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti sùúrù kó o kó o fẹ́ láyé èyí ò lè tàbí yọrí rẹ̀ láti sùn. àwọn adékèké lànà mi sọ ẹ̀kọ́ yìí fún tó náà ní bẹ̀rẹ̀ fún wa. ajẹ́pẹ́ àìní sùúrù lọ bá yí jẹ́ o sùúrù lọ gbogbo nǹkan jẹ́ o. ìbáyìí ní sùúrù ní mu aṣọ síbẹ̀ ní dúró ní mú yàtọ̀ náà fúnra rẹ̀ wọ́n túlẹ̀ lẹ́wọ̀n China ó ti wọ ẹ̀wọ̀n ọmọ Nàìjíríà ó ti wọ ẹ̀wọ̀n ó ti fi twenty years wọ́n wá ní ọ̀padà sí Nàìjíríà nígbà tí wọ́n á kó wọn jọ tó ń sọ fún wọn pé lọ́ọ̀ ẹ̀ padà sí kọ́ńtì yín tó bí wẹ̀wọ̀n bí ẹ̀ mọ́tò padà sí ilé rẹ̀ mọ́ òkè nígbà tí ó lọ́ wọn parọ́ àti ó ti wá pẹ̀lú sí àti pẹ̀trol kátólì kan lọ́ba àdàbíra ìlọ́sánná àìdẹ́sùn tìbítẹ́mì bá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ lẹ́mìí bá ń lọ ìrètí bẹ̀ tí èèyàn bá ti ní sùúrù èèyàn kọ́ lọ lẹ̀ tẹmọ pé àìní sùúrù iná tó sọ fún èèyàn lẹni tí lọ yọ lówó nítorí pé wọ́n wò pé ojú ọ̀nà tọ́lọ̀ yọ ọ̀pọ̀ ojú ọ̀nà kan wà tọ́ ya ti tọ́lọ̀ lọ ìdí náà gbogbo èèyàn ti dára lé olówó anábì fún wa sọ pé wọn á nà sọ̀rọ̀ já màálùbárò gbogbo májú ìsìpáyà pààrin kò sí wọn ò tẹ̀lé tó ẹ padà tẹ̀ náà àmọ́ tí kò sí nǹkan ṣe tí ọba tó dúró kọ́rọ̀ rẹ̀ àti dẹ́rẹ́ rẹ̀ sójú rẹ̀ torí rẹ̀ kò sí nítorí láyé yọ padà tẹ̀ náà wà á nà máa lọ sí yóò sọ ìdí ẹ̀fọ́ orin pẹ̀lú gbogbo òṣòro wà á lẹ́nu. أن القلم قد جرى بما هو كائن عن الله مدافع إكرام تقوى وجود ذلك وجود واحد àti táwa náà ṣe gbogbo ẹ̀ lọ́lọ́dún kọ́. ẹ dákun kan fẹ́ ṣe béèrè máa ń kárò àwọn ọmọ kéékèèké sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lónìí àwọn oníkóòtù jù látẹ̀wọ̀n ẹ̀. àwọn èèyàn sọ kóòtù látẹ̀wọ̀n ẹ̀ ọ̀rọ̀ tó jù látẹ̀wọ̀n èèyàn lọ́lẹ̀ ń bá wọn sọ lórí jẹ́bi nínú tírẹ́nì náà nàbí bá ló máa jẹ ó fún wọn ní tírẹ́nì láì kò sí ìyàtọ̀ láàrin àwọn kéékèèké àtàwọn tọ́dàgbà nítorí pé ẹni náà fẹ́ padà dà púpọ̀. pẹ̀lú ìtumọ̀ sí pé ìmánì lànà fi kọ́kọ́ tírẹ́nì àwọn sọ̀hábà ìmánì lànà fi kọ́kọ́ tírẹ́nì àwọn sọ̀hábà. tẹ̀bá ti wà nídìí ọ̀dọ́ lórí apàkan nínú ìmánì púpọ̀ onáni ìmánu bí padà ká ní gbàgbọ́ sáfọ́ lẹ̀. Nígbà tí wọ́n bá péjọ bá àwọn abẹ́rẹ́ tí wọ́n ní kankan kó lè rí kankan tí àbí bọ́lọ̀ bá wò. Kádàrá ti ti wá lọ. Ẹ dákun pé oníkálukú wá rí ìrànlí kádàrá ara rẹ̀. A rí ìrànlí tiwa, dáwà lè rí ìrànlí tàbí. Ìta bá sì rí ìrànlí lálẹ́ tó pé kókò bíbí báyìí. A ìrànlí kí wọ́n á lè túmọ̀ pé ẹnìkan àwọn kan ríra ìran olùyẹn èèyàn ríra kankan ọlọ́run ọba nìkan ló ríra délé bá yí wa ẹ má bàa yí wa ní ìjẹ o ẹgbà kádàrà kọ kò sí tó lè yí kádàrà padà fàdúà ẹ̀yin ọmọ abẹ́lẹ́ ọ̀hún kọ́ lọ́n ṣe dáadáa fún yín ẹ̀yin ọmọ ọwọ́ lọ́n fà ìdá fún yín ṣùgbọ́n tó fẹ́ tọrọ dáadáa tọrọ dáadáa ẹ̀rí pé dáadáa ni ó sá máa ṣẹlẹ̀ dáadáa ni ó sá máa ṣẹlẹ̀ wọ́n lọ ti fi kádàrá àdúrà fẹ́ sàdúrà ó ti fi yí kádàrá aburú tọkọ kalẹ̀ fún ó ti fi yí padà. àmọ́ kí babaláwo kan àbá àpá kan yóò wá yí kádàrá padà sí ẹja sí ẹjọ́ bàjẹ́ níbi ìsìlẹ̀ awo kò rí tara rẹ̀ yí padà sí ẹjọ́ wá yí padà. sẹ́ni tó ṣe yí ìgbàdàn lórí ìbá yọ wa nínú dáná tó sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lá tó ti kọ́ àwọn sàhábà rẹ̀ nígbà tí ní máa nìkan ti dúró òun náà ní àwọn orígun ẹ̀sìn Islam mara àwọn náà ń pè ní ọmọ wa ní ìsìn o nílé kálukú wa alìkìí máa alìkìí máa ní láti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa. láàrin àti ìnáwó gbogbo nǹkan ẹ̀rọ ẹ̀sìn ọ̀rọ̀ yẹn pọ̀ lẹ́nu yìí káwọn subhanallah nígbà tí ìgbà jábọ́ lọ́wọ́ yìí kọ́ bá yín sọ̀rọ̀ fún ya ọlọ́wọ́ sọ̀rọ̀ yà ilẹ̀ ẹ̀kọ́ ẹ̀rìkì ọmọ yìí ta ọmọ yìí ti tètè yìí gbọ́dọ̀ ẹ̀sọ́ jáde lẹ́nu ọmọ tọ́ ẹtí kọ́rọ̀ yìí máa ń lọ pọ̀lẹ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ti sọ nípa yìí máa ń ẹni nílé yìí ẹ máa gbé tí kọ́ máa máa gbọ́ kọ́ máa ma farabalẹ̀ kọ́ máa gbọ́ yọ ya yẹn lẹ́nu pé kò ní pẹ́ kò ní jìnnà ọmọ yóò di ẹni tí wà ní fáwọn ẹlẹgbẹ́ rẹ̀ ládùúgbò. ẹ ò pẹ́pẹ́ tí mo kọ́ fún ìgbìrà alẹ́ sí náà àìsàn òun gbọ́ ní ọ̀la yóò bẹ̀rẹ̀ sí ọba wọn. ibi wọn mọ̀ sọ ibi yẹn gbọ́dọ̀ ní imáni wọ́n ti sọ pé imáni yẹn kọ́ wá nù àdébìtì bírí tọmọ ti bírí ni ẹ màláìkà ló jẹ́ bẹ́yẹ ọ́ ẹ̀rọ ọmọ ọmọ wọlé kó dáhùn sáwọn káwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ti lẹ́nu ẹ̀rọ kúti ọ̀tí ẹ̀rọ ẹ̀rọ torí ti ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀ńtàgbára kẹ̀kẹ́ bí jóògì very solid condition condition ẹ̀yẹ ìbàdí ìbàdí. ó ti máa ń tẹ̀sí bàbá ọmọ tako yá o kí ọmọ tako bàbá o torí pé ńgbà mi bàbá fẹ́ kí ilé òun kó dúró ní dúró ẹ̀ ìyá ọ̀sọ̀ pé ayé yìí ìyá lè dẹ́pọ̀ lọ́gẹ́rẹ́ kọ́kọ́ ọjọ́ kó tòṣì tó fẹ́ bẹ́ẹ̀ tòtẹ́ bá ti lè gbọ́ra yíyé orí àwọn ọmọ yín lọ́fà bọ̀ tó. tó ẹ gbìyànjú láti kí ẹ fọ́ ẹsẹ̀ láyè fún òbítí ayé yìí. tí imáàdì bá ti ráyè tó kù á sọ pé imáàdì kí ló dé náà sọ̀tọ̀ òhìdì torí abẹ́ imáàdì sọ̀tọ̀ òhìdì kò sí. imáàdì ti kí tó kéde bíta ti sọ̀rọ̀ ìmánì náà láti lórí ọ̀rọ̀ láti lọ́wọ́ ní ìdí. lábẹ́ bẹ́ẹ̀ kí làkọ́kọ́ tó jọ̀rọ̀ yẹn lórí wa jọ máa ẹ̀ńtọ́ bá wọn dáhùn kọ́dá. wọ́n ní àìgbà ètò ọ̀hún ìwà padà tá a tó lé tì mí. kí làkọ́kọ́ tó jọ̀rọ̀ yẹn lórí wa tó pé èmi bàbá àkọ́kọ́ tó jọ̀rọ̀ yẹn lórí mi wọ̀ ọ̀yá àkọ́kọ́ tó jọ̀rọ̀ yẹn yẹn lórí àwọn ọmọ ò lè dá má láti mọ̀ wá kí là kọ́kọ́ wọ́n ní àlè náà lórí ilà wọn ti gbà ti ti fà àwọn tí òjò òye ọgbà kó o wá là wà. ẹnikẹ́ni àti wà ẹnikẹ́ni àti ti gbà. wọ́n ní àti náà torí tí bá béèrè bẹ́ẹ̀ ẹ máa jáde ẹ máa sọ pé à ìní gbogbo ẹ náà làwọn náà máa ẹ dáhùn. náà náà èmi ọ̀kọ́ ẹ bá ti dá lé pọ̀ wọn ò sọ̀rọ̀ mà. àlẹ́ ìlú ìrọ̀ lásán. náà màrí bẹ́ẹ̀ tó lọ ìrọ̀ ni. tọ́lọ́ fẹ́ pé ni ẹ pé ẹ̀yin náà mọ̀ fá ẹ̀mí. ẹlẹ́ ẹ̀ mọ̀. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله wa هذا أول واجب lè كل مكلف àkọ́kọ́ tó dọrọ ẹlò ìgbẹ ní wà ní alága shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ẹ gbọ́dọ̀ pípa wà rẹ ẹ gbọ́dọ̀ ti kọ́ àwọn ọmọ yìí ọ̀nà tẹ́sí ti kọ́ ọmọ ọkọ̀ ọ̀gá ẹ lè máa wé ọmọ náà gbà lẹ́nu wọ́n máa tó tòṣù sọ́lá àti ẹ máa dáhùn أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله olóògùn àkọ́kọ́ ntọ́jọ́ra ẹ̀ lórí gbogbo mùsùlùmí wa ashhadu anna muhammadan rasulullah. òǹkà onípìlẹ̀ ìmáàmì. tọ́ tàbá tí mo dúró lè lè wa àdúpẹ́ kọlọ̀. ìdí ìlú náà gba tó gbà tẹ́ bí ma kí ẹ fi ìtọ́ láti sílẹ̀. tẹ̀wọ́ kí ni ẹgbẹ́ náà ní àṣẹ́dọ̀ aláì láì kọ́mà àṣẹ́dọ̀ àti Muhammad rasulù. tẹ́lẹ̀ ìbáyé wa ìmáàmì pàtàkì ẹ̀mẹ́tìlá ti sọ ẹni tó jẹ́ pé ń kọ́lé pẹ̀lú ọwọ́ kan ìwọ̀ ọwọ́ kejì wò ìmọ̀lẹ́ òṣèlú fi káwọn ọmọ lára tó bá jẹ́ pé àwùjọ tẹ̀lé ọ̀dà nítorí pé nìkan ní kọ́lé ẹgbẹ̀rún èèyàn wò mọ́tẹ́ olùkọ́lùkọ́ ní ọmọ yẹn wọ́n tẹ̀ máa máa wọ̀ ìdọ̀ tó ń tẹ̀tẹ̀ bí ní ìwọ̀n ìhùn bẹ̀rẹ̀ lójú níjẹ́ òní ní sáà ń kọ́ òkè tẹ̀lé wọn kọ́ ẹlòmíì wò wọ́n ni wọ́n lọ́wọ́ olùkọ́ فما أبى ذلك خلفه ألف هادم wọ́n ní tó bá dé fún ẹgbẹ̀rún èèyàn ní malé téèyàn kan wò ó tó láti bá tẹ̀ wọ́n dé. báwo wá ní èèyàn kan ṣe ń kọ́lé tẹ́gbẹ̀rún wò ẹ̀rọ tó báwo fẹ́ ti rí mi bàbá àtìyá ṣe ìyá ọmọ tí wọn wọ́n jẹ́ mùsùlùmí dìde àwùjọ òkè wà àfikún ọmọ ọmọdé àti ọba jáde gbogbo tẹ́lẹ̀ ẹ̀kọ́ ni wọ́n bá yẹ tọ́ba yẹ wọn bá wà ajẹ́ ilé ilé ẹ̀ka sí ìtara ẹ̀ka sí ìtara ẹ gbọ́dọ̀ nípa àwùjọ tẹ̀ ń gbé dà àwùjọ tẹ̀ sí ọ̀dà tani ẹ̀ múlẹ̀ jì kíkà sí ní ilé ẹ̀ka sí wà bí ká nílẹ̀ ẹ̀ wà ká nílẹ̀ ẹ̀ tani àtàlù ti gbé bẹ̀tẹ̀ lẹ̀ àwọn tàbí kúkú wájú àgbàlẹ̀ tẹ̀ ilé náà lẹ́sẹ̀ tẹ̀ sórí rẹ̀ ilé náà lẹ́sẹ̀ tẹ̀ ibú tẹ̀ bá wò ó ike tó àwọn ẹni títí ń gbélé yẹn ní dáadáa ni àwọn lẹ́sẹ̀. Ah, ah, wọ́n lè fẹ̀kọ́ lé yìí tán ǹjẹ́ mi mo lè fi àwọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kájọ lẹ́sẹ̀ pé ẹjẹ́ ká rọ́ọ̀ṣì lè kó tó bá àdìgbà lágbà. tẹ̀mọ̀kélé yẹn lọ́dà lẹ́yìn bá ti fẹ́ lo lẹ́yìn lẹ́gbà ọ̀là tí lórí fún bàbá fúlẹ̀ tààrí gbogbo tí ba yẹ ẹni jẹ gbogbo tí wọlé má ní ẹni ẹ gbọ́dọ̀ fọ ara yín ti wọlé yìí ẹ̀yin náà lẹbi wọ yín rà ẹ̀yin náà lẹbi tó aba yẹ ara yín jẹ ẹlẹ ní sábẹ fẹ kí lè ṣe wò ọpàtàkì ẹ bá fa àwọn ọmọdé pẹ̀lú ẹ mẹ náà lọ mọtò kọkọ púpọ̀ ẹlẹ ní fídíò kí lọ máa ń wò ọpàtàkì síkàtì àti gbogbo nǹkan lè fa ọ̀nà ọ̀bẹ nù ká alájú kò sí nù ká alájú gbogbo kọ́kùkọ̀ lọ́mọ lè kọ́ mẹ́ gbogbo kọ́kùkọ̀ lọ́mọ lè kọ́ mẹ́ wọ́n mọ̀ màkà ọmọdé kékeré ní ní ọ̀yọ́ sí ọmọ yẹn ò sì gbọ́ ọmọ ogún ọdún adigun ní alẹ́ gidi ni oníṣòwò àti ọwọ́ báyìí ní ọjọ́ mi ọ̀bí ọ̀pọ̀ ọ̀sùn ọ̀bí ọ̀pọ̀ ọ̀sùn ti wó wọn á sọ ike wo ló ti kọ́ gbogbo nǹkan yìí ó ní nínú fíìmù Yorùbá tó máa wò ló ń ti kọ́ pé kó wọn yà adigun jáde kó wọn sì lọ wó bù ìlànà àwọn gbogbo fíìmù Yorùbá tẹ́lẹ̀ yọ parí wípé Ògún borí àbí tọ́jú borí wọn ò lè ti fíìmù Yorùbá ká kọ́ má ní abala abala wò torí ní kọ́ńtù àwọn tí wọ́n ń polówó òun náà ní pé aláwo làwọn Yorùbá adúgbò tọ́lọ̀ pé mùsùlùmí làwọn. torí ẹ kéèké ilẹ̀ ti wọlé yìí sẹ́wọ́n pé gbogbo àwọn orúkọ àwọn onífíìmù yẹn làwọn kan yẹn ti há sórí ọlọ́mọ kìnìkan ẹ̀fọ́dẹ́dá ọlọ́mọ kìnìkan àgbákò ọlọ́mọ kìnìkan ìyálóde ọlọ́mọ kìnìkan alápẹ̀mí ọlọ́mọ kìnìkan àwòlọ́wọ́lá kú tẹ̀lé gbogbo àwọn kọ̀ rárá òtítọ́ kọ súra mẹ́ta nínú àlùkòrán ẹni tí ọ̀pọ̀ kọ súra yọ wà á tó ẹ̀fọ́ àwọn ọmọ yín alùpùpù náà ẹ̀yin náà ti jẹ́ pé kí má ní ọmọ náà pé yìí. gbogbo ńlọba tó yín náà ìlà inna lillahi wa inna ilayhi raji'un. ẹ bá máa tẹ̀ràn míyàn. torí pé tẹ́ ẹ bá ń tọ́ ọmọ yín gbọ́ ọ àwọn ọmọ yẹn bí wọ́n ti sà ọ̀rọ̀ tí bàbá wa màmá wa ti bá wa sọ láti tàbí fọ́tí yẹn ti lò ẹ̀rí bá ti máa rántí. wàláyé àlá bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ọmọ ẹ̀ máa rántí pé njọ́ kẹta débi jáde ní sọ́ba yìí njọ́ kẹta débi wọ́n mi ní sọ́ba yìí. tòtẹ́ bàbá ti kọ̀rọ̀ dáadáa ní jáde lẹ́nu yín sẹ́mi kọ́ máa ló dé. ó sì máa ń sọ̀rọ̀ kọ́ máa láti ṣe apáti kí bàbá àti ìyá rẹ̀ sùn. ọ̀rẹ́ ìfọ̀ àwọn kékeré ní ìyá wọn ti ná abá aná àlẹ́ ọ̀mà. bá a ti bá àwọn bàbá wa ní ẹ̀ wọ́n yìí náà àlẹ́ àdáyé mọ́kàndínlógún lẹ́yìn ọ̀gá tó ní ìmáàdì ọmọ yóò lè ní ìmáàdì. báwo ni ìmáàdì ti lè wọlé wa olóògùn ní gbogbo rẹ̀ yàn. ìmáàdì wa dà sọ̀rọ̀ bí ẹni tí pamọ́ sí àwọn ará ẹ̀ tó bẹ̀ ní ẹni tó pamọ́ tó máa ń sọ. tó bẹ̀ máa ń bọ́ sókòtò ní ìkàtí máa ń bẹ lẹ́yà tó ọmọ òrìṣà ẹ̀ wọ́n máa ń ní ọ̀ọ́ farapamọ́ gbogbo èèyàn ò ní gbogbo ìjà tí pamọ́ lẹ́yìn èdè ní ìyá ẹ̀ má dìbò ẹ̀yin fọ́tò fọ́tò kẹta ló ń gbé kọ́tẹ́lẹ̀ wọ́n tún àgbẹ̀ àti wọ́n fi gbá ooru wọ́n fi bu àtúnyẹ̀ àti lóògùn wọ́n fi gbòǹgbà tí wọ́n ti ń pariwo ẹ̀ má tó kò kọ́tẹ́ má àwọn àwọn ilé ọgbọ́n yẹn ọdún tẹ́lẹ̀ yẹn. ilé Yorùbá pẹ̀lú lẹ́gbọ̀ọ́ lẹ́yìn tí wọ́n fi fi ní wọn láwọn olùkọ́ kọ̀tàkùn ìmánì ọ̀gá ní ìmánì ọ̀rà. bí òwò bá kọ́lé kóòlì ìjọmọ́lẹ̀ wọn gbọ́ náà gbọ́. gbogbo ní òwò bá ti láyé wọn lọ sí ìyàwó ìmánì náà láti ìmánì ìgbéra ọ̀la. ìmánì fẹ̀ ẹ̀sìn jẹ́ lásán. Yorùbá gbàgbọ́ ìgbésẹ̀ àtọmọ ọdún máa bẹ lọ. Ṣé ẹ̀ wá sí ìgbésẹ̀ ìgbàgbọ́ fún yàrá? Nǹkan kan iná láyé. Tẹ̀bá ti gbé ìgbàgbọ́ fún mi. Bàbá mi, ọ̀dọ́ tó wọ́. Ọwọ́ àpalọ́wọ́ rẹ̀ ó ti gbówọ́. Yorùbá ọ̀gbọ́dọ̀ gbọ́ pẹ̀lú ogun ni wọ́n gbàgbọ́. سيري سيري وقال موسى جاد سيري أبقى بسم الله لو قلت على الله ولا حول ولا قوة إلا بالله سيري غدا لأبقى سجاد لله الدعوة هي تدعوة قوة قدوة وكأن قوة ẹni tí a kọlọ kọ a ó tẹ pẹtẹ ta ó tún pẹtẹ kẹkẹ lé ó tún pẹtẹ ta ó tún pẹtẹ lé tọ́wọ́ mú ọ̀pọ̀ lọ́wọ́ á ti ń Eh, ọkọ̀ tí yọ fún òkú fún ọmọ ẹ̀dá mùsùlùmí náà mùsùlùmí náà omi ti jáde olè ní orí tó padà sílé òun gbà sí òun sì jìra ẹni lójú ogun ọlọmọ kìíní kan gbọ́n abẹ́nu gbọ̀ngàn lẹ́yìn lẹ́sẹ̀ sílé ọ̀pọ̀lọpọ̀ ńgbà tó jáde ó fi òkun mọ́ra rẹ̀ àyè máa mà àyè máa mà tó gbogbo ogun náà. ó kú tó kù tó kú kéde àyíká àwọn tó ti fọ ọgbọ́n látòkù ọ̀gbọ́n ti kú. bá so báwo lè tó ayé tó èèyàn ma lọ́mọdún ajẹ́ kọ́kọ́ lọ́kọ́ báwo pé lè tó ma kọ́ náà náà náà tó tó onígbọ́n apá apá ọwọ́ àtàlàyé àwọn problem tó ní fún tára náà ní problem pọ́blẹ́mù láyé àtọ́gbọ́n máa bọ àbájú tó àdúrà lẹ́yìn máa tó àdúrà tó ti ẹ̀wà dáná ìlú tá a bá tó ọlọ́run máa ń gbé fún pàdé kú o ọlọ́run máa ń yẹ àbúkà ابن عبدك ابن أمتك ناصية بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك تمضيت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استكثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حلمي كان ماشي اللهم قد يجيب ودانا إلا يوم من قصد ما عشي ما عشي لك وما قصد ولكن في شخص يقول لك ان يكون هناك من يكون هناك من يكون هناك من يكون هناك من يكون هناك nítorí pé òun ọ̀gbọ́lọ̀ ọmọ tó tó òun tó nílé gan ọmọ tó tó òun tó nílé gan káà ní tó bẹ́ẹ̀ táwọn tí ọba gbọ́lọ̀ lọ kó lọ́ máa ti fẹ́ gbọ́lọ̀. ìdí ìlú tó fi jẹ́ pé tọ́lọ̀ ń bá lọ sàánú ọmọ tó gba ti lè lọ ní wọ́n dáhùn sí ẹ̀rọ ti dá ta ọ̀tẹ̀ ó ń bọ̀ ọlọ́ta àyà àgùkù òkè ta tó ọ̀bá ti ti làwọn ọ̀tẹ̀ pọ̀ ebi rẹ̀ là ń kọ́ lójúmọ́ tó ọmọ rìpọ́tù lọmọ ọmọ pé máa bá bàbá mi sọ̀rọ̀ ẹ máa bá bàbá mi sọ̀rọ̀ láwùjọ tó lọ́nà tí àwọn ọ̀rọ̀ lùsùn náà rẹ̀ ń tẹ̀lé wọn. ìnáyé ń rẹ̀ láwùjọ yorùbá yìí ọ̀dà pa bàbá orúkọ lọ sí àwọn ọmọ òní máa ń yìí lọ́nà níyò àwọn òbí pàdánù rẹ̀ wọ́n làwọn ẹ̀ nítorí ìdílé ẹni tí àwọn akọ̀ǹgá lára pápọ̀pọ̀ ní ìmánì orí àwọn akọ̀wé wọn ní lọ́sọ̀rọ̀ ṣẹ́yìn láì lọ́ọ̀kùn nígbà ọba ní òwe mi àwa gbẹgbẹ kó rárá kákòókò tírèèdì ara wa wọn dá apá àkọmọdélé pé àwọn náà ká ní kọrọ táwọn oṣù máa kọ pẹ nítorí pé tí èmi bá ti ẹran tí ọmọ ń gbọ́ lọ́wọ́ ẹnì kan wọn tẹsíwájú pẹ̀lú dáadáa nítorí tí tèmi bí bá ti takùtọ ọmọ á fún ọpọlọ ọmọ ọ torí pé àyètọ́ ga lẹ́wà lọ́dọ̀ ọmọ àyètọ́ ga náà ni wàá yé wà lọ́dọ̀ rẹ̀ tọmọ bá wàá rí pé sẹ́ni kò tako tí wọ́n á lò kò ní kàtà kó òun torí lè lẹ́yìn nítorí àtúntò àtúntò báyìí àtúntò àtẹ̀síwájú lọ́jọ́ mi abẹ́lọ́mọ rẹ lẹ́dàá wa kó tún ilé oníkàlùkù wá sí i àwọn ọmọ wa ọlọ́wọ́ bọ́ dáná kọ́ bá a sọ ọlọ́mọ alágbàrúkà ọlọ́jẹ́ káwọn ọmọ wa bí a lọ ọlọ́jẹ́ káwọn ọmọ wa bí a lọ ọlọ́ọ̀jẹ́ káwọn ọmọ wọn má jù wá lọ ọlọ́ọ̀jẹ́ kí àgbàkà ọmọ ìwà kó ti tu wá lọ ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa àwọn ẹni tó ti bí ma dákun má lù wọn pa ma wà lọ́wọ́ àwọn ẹni tó ti bí ma tó ojú wọn lọ ọlọ́ọ̀dàkùn ṣàánú wa ọlọ́ọ̀dàkùn ṣàánú wa ọlọ́ọ̀dàkùn ṣàánú wa ọlọ́wọ́ bá ẹni sáàmù tó fi yẹ tó fi yẹ dún ọlọ́wọ́ bá mọ̀ fi mọ̀ wa ọlọ́wọ́ bá mọ̀ fi mọ̀ ọlọ́dẹ káwọn kan wá láàánú wa ọlọ́dẹ káwọn náà ká láàánú wa ọlọ́dẹ wa kò sì wà lọ́mọ àjẹmí. سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك àwọn àpapọ̀